تعالى له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نسائك العالمين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت nteedehem enwehị ọlọkụ na ọkpụlana-ahụ m ehe ọghụ m ya kpụrụ ma ọụrụ ya m nwane akpụteedehem ewe ọdesọ mụ ọlbawa ịnọ ahịa kedilelogoji títí dé ẹ̀kẹrìnlélógójì yìí ọlọ́run bá ń ṣàlàyé fún wa lẹ́yìn tó ti fún wa nírò nípa bí Zakariya aleyhi salam ló ti ṣe tọrọ ọmọ tó ń ti kó ti gbó ọtọrọ kíkọ́ náà fún lọ́mọ kan torí kó rí látara tí ọlọ́run ṣe fún Mariam bí kò sí ní tó ṣòro fún ọlọ́run ọba wa láti ṣe ọlọ́run ọba wa tí máa ń fẹ́ kí nǹkan ṣe àṣẹ rẹ̀ sí nǹkan náà ni pé kún fẹ́ẹ̀kùn إنما أمرنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون àti àwọ ọlọ́run tí gbogbo ohun tí àwọn bá fẹ́ kọ́ sẹ́ tó náà ní káàdì kọ́ sẹ́ ní ìkànnì òṣìṣẹ́. Ànábì Zakari yẹ sọ̀rọ̀ ọlọ́run ti lọ́wọ́ fún lọ́wọ́ ọlọ́run ti sọ̀rọ̀ fún ọmọ yìí fún wọn pe ọmọ yìí ní gbèsè Yahya àlejò ìṣẹ̀lẹ̀ wọn pe ní Yahya. لأنه يحيا بإذن الله بالإيمان nítorí pé ọmọ yìí ó ṣe pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú ìmánì. lẹ́yìn tí ọlọ́run ọba wa lágbára tó ti fún anabi Yahya anabi Zakariya nírò pé wọ́n bímọ kan Yahya lórúkọ rẹ̀ ń jẹ́ wọ́n tọrọ àmì wọn ní kọ́nà àwọn fáàmì àwọn eléyìí tí ó mú kí àwọn ọmọ pé dájúdájú irú àwọn sì lè bímọ nítorí pé nínú Suratu Maryam ojúṣe ọlọ́run Zakariya ṣàlàyé bóun ti ṣe gbótó gbígbó ìpọ̀ ó ní wàhánà làọ́bùmọ́ mi nì gbogbo egbò mi ló ti rẹ̀ wàṣítà àlọ́ rọ́ọ̀sù ṣẹ́yìdá bẹ́ẹ̀ sì ni orí mi ó ti gbiná fẹ́ wú yìí ti ṣe pé ní lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ìnìyàwó wọn ṣẹ̀ṣẹ̀ yàgàn láti àárọ̀ ọjọ́ rẹ̀ ló ti jágàn wa kanat imra'ati 'aqira nínú suratu Maryam pé ìyàwó mi o ó sì jẹ́ àgàn láti pìlẹ̀ rẹ̀ subhanallah ọlọ́run bá fún ọ lọ́mọ wọn tọrọ àmì Ọlọ́run sàmì àmì yìí jẹ ìbáwí ọjọ ìbáwí látàrí wípé tọ́lọ́ bá bá fẹ́ sórí fẹ́ rú àbùkátà pé kí á ní kọ́lọ́ ọgbọ́n bá mi hàn wá náà nítorí pé aláàbò lọ́lọ́run bẹ̀rẹ̀ náà àbùkátà láti sọ kọ́lọ́ pé bá mi hàn wá tẹ́lẹ̀ pé ó lè ṣe wá nínú tó sọ mọ́rí ẹ̀kọ́ bí ẹni àgbéga ńlá onígbégbà tí màlíkà fún mi ò pé yóò fi máa kọsọ ra ló ń fi jẹ pé àgbéga ẹsùn káàkiri tó ìwà náà káwọn ń sọ̀rọ̀ ọlọdọọlọ wọn máa sọ̀rọ̀ púpọ̀ náà jọ ọ̀rá mi nǹkan ìjọba ìpèsè tí wọn á ní pèsè kó jọ mi bẹ́ẹ̀ náà tó ti jẹ́ ìjọba rẹ̀ balẹ̀ púpọ̀ náà bá tó ti gbọ́ yóò sì gbà ọlọ́run bá ń fún wa lérò nípa ìbánisọ̀rọ̀ tó wáyé látọ̀dọ̀ màláìka sí ìyá ànábì Ìsá àìsèlè ọ̀rọ̀. ọlọ́run fún wa lérò nípa bí màláìka ti ṣe wá tọ́wọ́ bá ìyá ànábì Ìsá sọ̀rọ̀ tó sì mú àti ọlọ́run ọba wa bá ọlọ́run fẹ́ kó ṣe. eléyìí iná ní o sáà sí mà kí máa ń tẹ̀lé sáwọn ànábì ọlọ́run mẹ́lẹ́kọ̀ wa bá yọ wá ti fi ọlọ́run kan pẹ̀lú ọlọ́run fẹ́ kó ṣe àti ọlọ́run fẹ́ kó ṣe rẹ̀. ọlọ́run sọ fún wa orí ànábì Muhammad sallallahu alaihi wa sallam. وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين. إيه بس الملائكة تصف مريم عليه السلام يا مريم إلى يا مريم إن الله اصطفاك بل ما شاء الله ما وطهرك وتفهمك واصطفاك على نساء العالمين هو استغلتنا لو يقول من أقبل وإن قالت الملائكة الملائكة من الله جل وعلا إلى النبي محمد صلى الله عليه وسلم نكا ورث الملائكة حتى قمريا ألا أرى ذاك وملائكة نقوى عليه شبا ملائكة جبريل عليه السلام أنا أغلقكم nígbà àgbà tí mẹláìkà tìfúrè tó sọ fún mọ́rì gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ti sọ nínú àkùrán tó ní ìbílẹ̀ títí lórí mẹláìkà tó fẹ́ lọ́wọ́ ẹ̀mí nìkan rẹ̀ àwọn mẹlẹ́kà wọn máa sọ kalẹ̀ pẹ̀lú tí ọlọ́run ọba tí máa gbé ara ń tẹ́ sí àwọn òṣìṣẹ́ rẹ̀ tani mẹlẹ́kà Jibril alẹ́ ti sẹ́yà wọ́n yẹ kọ́ ọ́ gbígbóná yìí ti ṣe wá àti sọ ike mẹlẹka tìpírì ni wọn gbà lérò mbẹ rọdó lànà bọ ẹ gbígbí ọ̀rọ̀ kúrò ní ti kọtọ kàti ntọ́nà lára rẹ torí pé ntọ́nà lára rẹ pé mẹlẹka mẹlẹka yóò wù bọ́ọ̀ la ti wá sọ fún mẹlẹka tìpírì ṣé àti gbé kúrò ní ti ntọ́tọ́ kàti bí wọn lè rárá o àgbè kúrò nídìí sọ́tọ̀ kàtí nítorí tó ti wá nínú Suratu Maryam níbi tí ọlọ́run bá ti sàlàyé kíkí màlẹ́kà Jibril ló ń rántí Maryam. فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا أولهم أرى مما وسي أوسي ما غدا مسلمي كثير من بيت روح القدس ونجاني ملائكة جبريل عليه السلام أرى جبريل أرى ملائكة لأنتم فتمثل لها بشرا سويا أو أي ونعرى نواجه مريم فلا يقين أتقبل يدعي ọwọ́ aláwòrán ọkùnrin kan tó pé lẹ́dà. tọ́ mọ̀lẹ́kà dìbírì kò lọ sọ fún mariam níbí. ǹjẹ́ àwọn ti mọ̀ nínú òfin ṣẹ̀ríà wípé ńgbà tí mọ̀lẹ́kà bá wá báyìí tó sì jí sí ọlọ́run bá fún yẹn tó sì sọ fún yẹn pé ọlọ́run fẹ́ kó o ṣe nǹkan báyìí ó sì fẹ́ kó o jìnnà sí nǹkan báyìí nítorí pé àlùmọ̀lẹ́ ìkẹtù kẹlẹ́dẹ̀ màrìyẹ́mà ṣẹ̀fẹ́ ẹ̀kẹ́ màlíkà ti gbá mọ́rìyà sọ̀rọ̀ ní gbólóhùn ẹnu ọgbọ̀ tààràtà sòtí màlíkà wá sí wá pẹ́ nìkan nínú àwọn ìjọ náà tọ́ba sọ̀rọ̀ sẹ́jísẹ́ ọlọ́ọ̀kan oníṣẹ́ ọ̀dà sẹ́jì torí ẹ̀ ìlànà tó sọ nínú òfin ṣẹlẹ̀ àìpé ànàbí òhùwà man arsala allahu ilayhi nabiyyan arsala allahu ilayhi malakan biwahyin walam yu'mar bit-tabliq gbogbo ẹni tó náà bá rán màlẹ́kà sí pẹ̀lú sẹ́kàn ṣùgbọ́n tó ti kọ́ náà wọ̀ pa ẹni tá a rán màlẹ́kà sí tààrà ẹbí ọlọ́run pa láti ẹ̀kọ́ jíṣẹ́ rẹ̀ òní wọ́n pè pé ànàbì tìrẹ́kẹ̀ ànàbì Muhammad ànàbì Dawud ànàbì Zakariya ànàbì Yahya ànàbì ọ̀rùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni tìmọ̀ ànàbì tí wọ́n jẹ́ ní kí ọlọ́run rán màlẹ́kà sí wọn ọwọ́ àti ti ọlọ́run fún wọn ṣùgbọ́n tó bá mọ lórí bá ẹbí ti ọlọ́run fún ọ̀gbọ́dọ̀ sọ́fẹ́ lómi wọ́n mọ̀ pẹ̀lú ààrẹ níbi nàbì ṣùgbọ́n gbogbo ẹni tó lọ́ tọ́lọ̀ wọn apá láti pé níta àgbìnrin lè fi ọ̀ jíṣẹ́ rẹ̀ fẹ́lò eléyà ti fi ní rọ́tò odò ìṣẹ́ torí ẹ̀ èwo lọ́gbà tó sànẹ́bì ni àbí àbùrọ̀sọ tó ti fẹ́ lọ́gbà tó ní àbá ànẹ́bì kò jíṣẹ́ gba ju ànẹ́bì lọ eléyìí túmọ̀ sí pé gbogbo jíṣẹ́ ànẹ́bì ni wọn ṣùgbọ́n kì í ṣe gbogbo ànẹ́bì ni òjíṣẹ́ ṣùgbọ́n ànẹ́bì Muhammad òun bẹ nínú ẹsẹ̀ jẹ́ ànábì tó tún jẹ́ òjíṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lànàbì Ìsá gẹ́gẹ́ bẹ́ẹ̀ lànàbì Mùsá gẹ́gẹ́ bẹ́ẹ̀ lànàbì Ibrahim gẹ́gẹ́ bẹ́ẹ̀ òní ànàbì Nuh alayhi salatu wa salam. tó ǹjẹ́ tí màlíkà bá ti wá fẹ́ nìkẹ́ni onítọ̀ ní ànàbì kan sànàbì náà wà ní mọ́ríyàn torí pé jẹ́ àhàmálẹ́kùn. وبلغها رسالة ربها ملك وما تسجد الله النبي مريم لا مقيم أبي مريم nítorí pé mọlẹ́kà ti wá bàbá yìí ó sì jíṣẹ́ fún iṣẹ́ tí wọ́n jẹ́ fún tí ò tó láti sọ́dà lẹ́bi torí pé nítorí wọ́n bá pínu mọlẹ́kà. ọwọ́ nínú hadith látọ̀dọ̀ anábì muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ní hadith tó ṣe wípé ìmáàmù muslim ni wọ́n gbé jáde hadith yìí wá látọ̀dọ̀ àbí mọ́tàlá ṣáàrì radiyallahu anhu anábì ní sallallahu alayhi wa sallam كمل من الرجال كثير كمل من الرجال كثير ولم يكمل من النساء غير مريم بنت عمران وآسية امرأة فرعون وإن فضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام النبي محمد صلى الله عليه وسلم wọ́n نسيت ti ọlọ́run mú pé nínú àwọn àwọn ẹni tó lọ́wọ́ ọba tó ṣe lẹ́ni tó pé lẹ́dà nínú àwọn ọkùnrin wọn pọ̀ jọjọ ṣùgbọ́n o ẹnìkan ò pé bẹ́ẹ̀ nínú àwọn obìnrin yàtọ̀ sí Maryam ọmọ Imran ìyá Nabi Isa alayhi salatu wa salam àti Asiya ìyàwó fìràwọn eléyìí wọn náà dídì tó gún régé látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam kórìkọ ìyàwó fìràwọn náà nìkẹlẹ àtìyà àti àtìyà ìyàwó fìràwọn òun náà pé ṣùgbọ́n ọlá tẹ ń bẹ fún àyíṣà lórí gbogbo obìnrin yòókù ó dà gẹ́gẹ́ bí àtúlọ ń bẹ fún omi ẹran tó kún fẹ́ràn àti búrẹ́dì omi ọbẹ̀ tọ́lẹ́ra ń tóbi èso omi ọbẹ̀ lásán tààtú ayélujára búrẹ́dì tọ́dọ́sọ̀ tààtú pẹ̀lú ẹ̀ oúnjẹ ni àbí èso jẹjẹ náà yàtọ̀ sẹ́ni tí ń san búrẹ́dì lásán torí tí ẹ̀ máa ń san búrẹ́dì lásán bọ́sẹ̀ ń yọ bọ́sẹ̀ ń ṣúgà kò lè dàbí ẹni tó rí nǹkan fi kún ẹni tó wá rí nǹkan fi kún kò lè dàbí ẹni kíkún rẹ́ran kíkún pẹ̀lú omi ọbẹ̀ wọn ní bí ọlá ti ń bẹ fún omi ọbẹ̀ àti ẹran pẹ̀lú búrẹ́dì tó ti ń bẹ fún lórí gbogbo oúnjẹ yòókù bẹ́ẹ̀ ni àìsàn rí lórí gbogbo omi yòókù ẹ̀yin wá sọ pé oúnjẹ ti ní ètò búrẹ́dì ọ̀kà lẹ́yìn máa jẹ ìyẹn lẹ́yìn máa jẹ tẹmọvita tẹmọlina gàrí alakula ha gbogbo bírèdì náà bírèdì gbogbo ẹ tẹ gbogbo òkèlè lálẹ́ bírèdì torí ẹ làwọn ẹ kú torí bírèdì torí ìjọba ti rí ọmọ ọbẹ tá a rọbẹ kíláàmù wa kù òkèlè ni bírèdì ni òkèlè lọ́pọ̀lọpọ̀ nílé ayé àwọn ìjà ti bírèdì sòkèlè lọ́pọ̀ jù mí yàtọ̀ sáwà tá à ń jókèlè torí ẹ bírèdì ti wà náà láti mà àdéhùn yìí tọ́ka sí pé àwọn ẹni tó pé nínú àwọn ọkùnrin wọn pọ̀ jọjọ ṣùgbọ́n nìkan ò pé nínú àwọn obìnrin yàtọ̀ sí mariam yàtọ̀ sí asia ìyá ńlá wa àìṣẹ́ radiyallahu anha wọ́n ní ọlá ti ń bẹ fún ọ lórí gbogbo obìnrin yòókù wọ́n dàgẹ́ bí ọlá ti ń bẹ fún búrẹ́dì àti ọbẹ̀. ẹran lórí àwọn oúnjẹ yòókù àwọn àdékùnrin náà tọ́ka sí pé àwọn obìnrin tó lọ́lá sí nínú àwọn obìnrin àlùjẹ́nà خير نسائها مريم بنت عمران وخير نسائها خديجة بنت خويلد فهو بيتلولا من الجنة بيتلولا من ونال مريم بيتلولا من خديجة حديث وانا البخاري في مسلم nínú àdébí mi èsì máa ń sọ̀rọ̀ mi gbé jáde ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àlùsílẹ̀ wọn ni àkókò mi nìṣẹ́ ìlànàmí à wọ́n tú ọ lẹ́ni tó ń lọ ládùpin nínú àwọn obìnrin ilé ayé Maryam ọmọ Imran wọ́n ti tó àti Khadija bint Khuwaylid síbẹ̀ mọ́ Khadija ìyàwó ànábi wa Muhammad صلى الله عليه وآله وسلم وفاطمة بنت محمد أتي فاطمة ومع النبي محمد صلى الله عليه وآله وسلم وآسية امرأة فرعون أتي آسية هي فرعون أو إليه أو لا تقول لك إنه مبين لي عليه tọ kò sí tàbí ṣùgbọ́n wípé pípé tí wọ́n tọ́ka sí bí èyí tọ́ka nínú pípé òun náà ní kéèyàn já nàbí èyí tó ga jù lọ pípé iná lè kéèyàn já dàbí ọlọ. àdìsí ta wá kàgbẹ̀yìn yìí tó sọ pé tọ́m bá ń wẹ́ni tó pé nínú àwọn obìnrin àwọn mẹ́rin ti tó. àwọn náà ní mọ́ríà àti Khadija àti Fatima àti Asiya ta ló wá ga jù gbogbo wọn. Al-Qur'an. àti sunna àti sọlọ́gbà àríwá àríwá sẹ́lẹ̀ rọ́tà fi hàn ike mariam ọlọ́gbà nínú gbogbo ẹlọ́gbà náà wọ̀. mariam ìyá nẹ́bẹ̀ yìí ká àrẹ ìdìbòlá ọlọ́gbà nínú gbogbo àwọn ẹ̀ka gàdù nínú àwọn òbí. gẹ́gẹ́ bí wá nínú ẹ̀gbà wọ̀ èyí tí ìmáàmù sọ̀tò bí màfúnà ọlọ́ ọ̀sẹ̀rẹ́lẹ̀ tí wọ́n ní ọ̀nà tó gbà wà hẹ́sẹ̀ àdìsí wá lọ́sẹ̀ رضي الله عنهما هنا أرى فقد غادر محمد صلى الله عليه وآله وسلم النبي صلى الله عليه وسلم ولسيدة نساء العالمين مريم أسواد أزمار بنا بل لا قلنا لمريم ثم فاطمة بينما فاطمة ومع النبي محمد صلى الله عليه وآله وسلم وما فيه ثم خديجة بين لقى خديجة يا فاطمة ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wa sallam àwọn ti kó kẹta ثم آسية لين الله آسية ìyàwó fẹ́ràn òun sì kó kẹrin àmì ẹ̀ mọ́gbà gbé o ọlá ti ń bẹ fún ayé lórí gbogbo obìnrin yòókù lọ́dà ẹgbẹ́ bíi ọlá ti ń bẹ fún búrẹ́dì àti ẹran ọ̀gbẹ́ tó torí ìdílé gbogbo ọmọ ló wọ̀ gbà wọ́n gbà subhanallah. إمام القرطبي وهذا الحديث حديث حسن يرفع الإشكال حديث صوتان تسعيد وقود تجي توالي في بيت صوتان ثلاثة ثلاثة يجب تبيع الحديث في بيت صلاة يكون أقول لك كما لي أخي أبو كوين ودي كتن حديث النبي محمد صلى الله عليه وسلم ثم نكتمل من الرجال كثير أو أن تكون ما هو نكتمل ìtumọ̀ pípé pípé tẹ̀mẹ́rù nìbí pípé irú tèèyàn tó bá yàn láàmú ni kìí ṣe pípé pin torí gbogbo pípé pípé pin tọ́lọ́ ọ̀bá rẹ̀ kò sẹ́ni kan tó lè pé ká náà ni àmì sọ pé mọ́kàndínlẹ́yìn tọ́lọ́ ọ̀bá nìkan ló pé gbogbo pípé pípé ló pin kò sí fẹ́ẹ̀ nìkan ìlà ìlà ìyá àti ọ̀jẹ̀. ṣùgbọ́n tó bá fẹ́ kí wọ́n pín kàmáàlù nìbí ni pípín èyí tó ṣe kó ní í ṣe pẹ̀lú bá a ti ṣe máa ní wa nípò tèèyàn àwọn pé tọ àwọn eléyìí pé ẹni tó wá pé ní èèyàn tó wá sọ pé èèyàn pé lálẹ́ ní òkú pé ẹni tó pé náà èèyàn náà làwọn ànẹ́bì àwọn ànẹ́bì ọlọ́run àwọn ni wọ́n pé jù nítorí pé èèyàn lásán yẹpẹrẹ sí ọ kìí jẹ ànábì ọlọ Allahu yasqi minal malaikati rusulan wa minan nas sísà lẹ́tà lọ́nà máa ń sa ẹni tó bá fẹ́ lẹ́tà kọjú òjìṣẹ́ rẹ̀ nínú àwọn màláíkà bẹ́ẹ̀ náà ló máa ń sẹ̀sẹ̀ tó bá fẹ́ kọjú òjìṣẹ́ rẹ̀ nínú àwọn èèyàn ẹ̀sìn kí wá sí ti tẹ́ fún àti wá àti ká òjíṣẹ́ bá ń ṣe dánilẹ́kọ̀ọ́ òjíṣẹ́ bá ń ṣe program lórí rédíò òjíṣẹ́ bá ń ṣe program lórí tẹlifíṣàn lọ́ba tí wọ́n kọ́ wá pé òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run bá rò eléyìí ètò òjíṣẹ́ ọlọ́run eléyìí ń sin àwọn ànẹ́bí jẹ lórí iṣẹ́ tí wọ́n ti jẹ ni ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́run dà ń sọ iná ni èyí tí ò wọn tí ò sómi ìjọ wà lẹ́yìn wọn má tó wọn jẹ́ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa òjíṣẹ́ tà ń sọ àwọn ló pé pin ètò òjíṣẹ́ kankan mọ́ tó tó bá jẹ́ pé àwọn òjíṣẹ́ balẹ̀ ní tó pé pin nígbà tí a ti mà pé tí máa ń sọ yẹn dà nẹ́bì tí máa ń sọ yẹn dà nẹ́bì ọlọ́run ó náà ní kí màlẹ́ sọ wá báyìí màlẹ́ kà ló sọ wá bá Mariam ṣé ànẹ́bì á sùn ní Mariam ní àbíbáwọ̀ àbí sọ ẹ̀ sí ẹ́ ọ́sùn sẹ́fẹ̀ kí ọkùnrin ẹni ọlá ẹni àjùlọ ńlá ẹni tó ti kọ́gbà bọ́ọ̀lù dodo kìí tó ń fanfà aláríyànjiyàn tí ò ní túmọ̀ àbí ànẹ́bì sẹ́mi kó ló ń pè ní sọ́díìkà wà ó mú hu sọ́díìkà rẹ̀ pààrọ̀ ọlọ́run ló fún lóye làwọn omi sì bí ọtún ẹni tó gbàgbọ́ lódodo tí èyí yẹn kó tó gbàgbọ́. ọlọ́run bá tún fi hàn wípé kò sí àìgbàgbọ́ tàtàkù sí àmì ọlọ́run tó lọ́n fi ránṣẹ́ ó ní wọ́n sọ dákọ́ bí kẹ́lí náà tí wọ́n fi àwọ̀ kó bẹ́ẹ̀. ọgbà àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba ọgbà tó dodo ó sì gbà wọn sí ọlọ́run tó dodo sì bí ọ̀tún ṣé ànẹ́bí àtù náà wá ní àbíbá o eléyìí torí pé ìjọ káàdì nínú kò ní kéèyàn dá ànàbì tí màlẹ́kà bá ti wá bá èèyàn dá ànàbì torí ẹ̀ ìgbà tí màlẹ́kà ti wá bá ọ̀yẹ̀ kó dá ànàbì torí ẹ̀ ìlànà kan nínú àwọn olùmọ̀ yìí pé Mariam ànàbì àtù áàtù yẹtù ànábì àtù lónà alánàbì mélòó ní obìnrin alùpùpù lọ eléyìí yóò parí ìjà èyí tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin yóò sọ pé wọ́n inferiorize àwọn àwọn alánàbì ní obìnrin àwọn kan ti gbèjà àwọn nínú àwọn olùmọ̀ wọn lé ànábì ní mọ̀rìyàmù ànábì náà tún ní àti àṣà. tán ṣùgbọ́n kò sẹ́yìn kan tó múnádóko tó hàn gbangba lórí wípé ànábì àtúnyẹ àti ẹ̀ka gẹ́gẹ́ bí ẹ̀rí tó múnádóko tó hàn gbangba ti fi wà nípa tìmọ́ríyàn nípa ànábì àtúnyẹ torípé wọ́n ẹ̀ ọ́ ẹ̀sìn màlẹ́kẹ̀kọ́ yá mọ́ọ̀rẹ́yàmù àgbẹ̀sẹ̀ pé ọlọ́run náà mọ̀lẹ́kà tá nàbì kakókó ti fẹ́ fún mọ́ríyà ẹran tí ẹran wọn lékiri nígbà tí mọ̀lẹ́kà sọ fún mọ́ríyà mọ̀ ní fèsò fè ìwọ mọ́ríyà orílẹ̀-èdè lárúbáwá yá tọ̀tọ̀bí àkùkọ̀ wàlẹ́ àkùkọ̀ bẹ̀mẹ̀ àlọ́kọ̀ yìí bẹ́. yá ó túmọ̀ sí ká ń bá yẹn sọ̀rọ̀ àyè ti gbá yẹn sọ̀rọ̀ tí ọba ti wá dé yẹn. tòǹtò ti mú kí mọ̀lẹ́kà kọ́ ó túmọ̀ sí pé màlẹ́kà wa bá màlẹ́kà wa bá ó túmọ̀ sí pé kí ni ànábì àti tó eléyìí ìlọ́kànlá pápá náà olùmọ̀tò sọ pé ẹ àgbàtì àti àwọn ilé tiwa ṣùgbọ́n àgbà pé mariam kọ ànábì àti wọ́n ní torí kò sí ìyàtọ̀ láàrin bọ́lá wọn bá ti fi ránṣẹ́ sí mọ́ríyàn. àti bẹ́ẹ̀ bó ti ránṣẹ́ sáwọn anábì yòókù anábì musa anábì ayisa anábì muhammed sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lẹ́yìn mọ̀lẹ́kà wa bàbá lọ. tó adékọ́ anábì náà ni mọ̀rì. tó eléyìí iná ni apá kan nínú àwọn olùmọ̀ ni wọ́n ń lò láti fi ṣàpèjúwe pé ẹnìkan náà jẹ́ anábì nínú àwọn obìnrin ará obìnrin tó nàjà anábì. kí náà tó ti sọ bẹ́ẹ̀ ṣáájú ẹ̀rọ ibn Hazm rahimahullah al-Zahiri sọ bẹ́ẹ̀ ṣáájú ẹ̀ẹ́dọ́gbọ̀n bíi Imam al-Qurtubi rahimahullah sọ bẹ́ẹ̀ ṣáájú pé Maryam lọ́dọ̀ táwọn anábì àti tó àmọ́ àti àdá títà anábì lọ́dọ̀ táwọn. àti tó rí nínú àwọn olùmọ̀tò sọ pé ìyá anábì Musa náà ń kọ́ anábì àtúlò náà. قالني وأوحينا إلى أم موسى أن أرضعيه أرنسة أرنسة في النبي موسى في ورقولي فرم قالت سويك إذا أوحينا إلى أمك ما يوحى رسي النبي موسى ولقد مننا عليك مرة أخرى أتوتي سيدرا لي فوتلي ini dara náà nígbà tá a ránṣẹ́ sí ìyá rẹ̀ iṣẹ́ tá a máa fi ránṣẹ́ àyẹ̀kọ́dé bí ìfìdàwó ta ni kò sọ sínú àpótí kó sì sọ àpótí yẹn sínú odò kó tó sì gbé ọ kó lọ sọ sí ẹ̀yìn ìpínlẹ̀ ọ̀tá wa ọ̀tá rẹ̀ kó tó gbé ọ kó lọ sọ sí ẹ̀yìn ìpínlẹ̀ ọ̀tá wa ọ̀tá rẹ̀ fẹ́ràn àwọn يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ọlọ́run ni àwọn akíkọ́ta àwọn ọ̀tá múta kó tẹ́ fún àwọn yóò gbé àlẹ́bí múta náà ìrọ̀ àwọn náà tẹ̀ ń sáàmù láìláì lọ́wọ́ tó lọ́ọ́ bá fẹ́ fẹ́ nǹkan ọ̀tá rẹ̀ tó ń bẹ̀rù gan-an náà ni ó tó lọ tọ́jú dúkìá torí múta ń fi pa ẹ̀mẹ́yẹ ọmọ musa náà lọ́dún tó wá ní fìlàwọ́ ẹ̀ ló tún tọ́jú ẹ̀ wọn ò sì ní pa nǹkan kan bí ọgbọ́dọ̀ sí gan pẹ̀lú ọlọ́run ní àránṣẹ́ sí àmúṣà torí apá kan nínú àwọn olùmọ̀sọ pé ìyá ànábì musa náà lọ ànábì àmúṣà tó lè jẹ òṣìṣẹ́ lẹ́yìn náà ló fa èmi àbá àdámà wọn pọ̀ síra kan wọn fi síra ẹni pẹ̀lú sẹ́kọ̀tún فلسفة النبوة nínú síra yẹn àwọn nǹkan tó jẹ́ pé wọ́n wà controversial àwọn nǹkan tí fàǹfà wà lórí ẹ̀ sọlàfà dáhùn fẹ́ sọ kí lè rò táwọn pa rẹ̀ bí nínú síra yẹn wọ́n sọ pé àwọn obìnrin náà anábì wà ní wọn ọ̀rọ̀ àwọn afọ àfẹsọ pé àwọn obìnrin wà ní wọn anábì kan àwọn náà bá wọn tẹ̀lé bíi pé èèyàn dúdú àwọn náà gbọdọ̀ lánàá dúdú wa tọ́wá lánàá bí wa wọn lè fi Lukman àbí lókọ́mẹ́yì pé gbogbo àwọn àwọn nábì yẹn dúdú nù. torí kọ́ lọ sí wa min qaryatin illa qala fiha nadhir sílùú kan láyé àtúkọ́jọ́ kúlù kìlọ̀ wà bẹ́ẹ̀ tó àwọn wà ní ní tiwa nù. wúrọ àwọn ọ̀rọ̀ yẹn wọ́n ti sọ ọrú rẹ̀ ṣùgbọ́n tá a bá wò ó tóbin ọwọ́ ajá nàbì rí àbí ọjà nàbì rí gẹ́gẹ́ bí mọ́ríyàn gẹ́gẹ́ bí ìyá nàbì Mùsá ẹ̀rí àti àtàfẹ́lómi náà tó ti dé ṣe ká kóbìnrin ká ti já nàbì rí àbí kò sóbìnrin tó já nàbì ètò gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ti sọ nínú wọn ni wọ́n lè tọ́jọ́ gba òun náà lè wí pé mariam kì í sànàbì o mariam kì í sànàbì àti pé kò sànàbì kán nínú àwọn obìnrin eléyìí la gbà wọlé kò sí ànábì kán nínú àwọn obìnrin gbogbo ànábì pátákà ọkùnrin nítorí ẹ ló fi jẹ́ pé tá fẹ́ sàlàyé ta là nù sẹríà á sọ yìí pé ànábì yìí. هو الذكر الرجل الذكر من بني آدم أرسل الله إليه ملكا بوحي ولم يؤمر بالتبليغ ibi anabi iná ní ọpin nínú àwọn anabi àná tọlọ ń rán mẹlẹka ṣùgbọ́n tọlọ ń pa láti ẹ̀kọ́ jíṣẹ́ fún mẹlẹka mọ àwọn. ọkùnrin nínú àwọn ànẹ́bí àná tọ́nà ọ̀nà mẹ́lẹ́kà ṣùgbọ́n tọ́nà ọ̀pá láti kojú sẹ́ ni wọ́n ń pè ní nàbí wọlé Mariam kì sọkùn ìyá ànẹ́bí Musa kì sọkùn áàtìyàtà wọn ì sọkùn torí ẹ̀ wọn ì sànàbí lórí rẹ̀ ọlọ́run sọ nínú sọ́rọ̀ tó yóò sọ̀rọ̀. ọlọ́ni wà má ọ̀rọ̀sẹ̀lá mi ọ̀ kọ́bẹ̀lìkà ìlà ìjà lẹ́nu ìlẹ̀ ìhìm. ààrẹ nìkan síwájú rẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam nífẹ̀ àyà àfikọ́jọ́kùn ọkùnrin láti níyàwó jíṣẹ́ wa àwọn ànábì wa. àwọn làá máa ránṣẹ́ sí nùhì ilayhim min ahlil qura àwọn làá máa ránṣẹ́ sí àwọn láti lánàbí wa àwọn láti lójútẹ wa gbogbo títẹ tá a bá ti ràn inú òlòlùbí ọmọ ìlú ńlá ni wọn máa jẹ aráàlú ńlá ni wọn máa jẹ àti ìlú ńlá wọn ti máa wà sànàbí kan tó dára abúlé fún un tọ́mánìá mọ́kà wọn ní umul kura torí pé lọ́rọ́ bá tí wọ́n bó òkun síbí wọ́n sọ pé kọ̀ríyàtà oko nìyẹn umul kura mhm. ìyá àwọn àgbèríko kọ́ lọ́dọ̀ rẹ̀ ọ̀gbìnì alukura ìtumọ̀ rẹ̀ lédè lọ́rọ́ ìlú ńlá àwọn ìlú ńlá umul kura mọ́kà wá níyà gbogbo ìlú ńlá mẹ́kà oníyà gbogbo ìlú ńlá oníyà new york oníyà washington oníyà london oníyà paris oníyà gbogbo nǹkan wọ́n lọ fẹ́ lọ mẹ́kà ọ̀fẹ́ lọ amsterdam ọ̀fẹ́ lọ mẹ́kà kọ́dá bẹ́ẹ̀ sẹ́wọ́n kí kọ́dá bẹ́ẹ̀ mẹ́kà ni ó mọ̀ kúrọ̀ wọ́n lè dín ní pé mẹ́kà kọ́dá gẹ́gẹ́ bí ìdodo fún gbogbo ilé ayé àárín gbogbo ilé ayé lọ́nà bíi bí àwọn geography lè tó ní ọmọ ẹ̀ mọ ìlú tó wà láàrin ilé ayé gbàgbà wọ́n mọ̀ sọ pé maka tó káwọn wọ́n lè mú tí wọ́n fẹ́ wá tó mọ̀ pé wọ́n maka wọ́n lè pe Madrid tàbí òye wọ́n lè pe Madrid wọ́n lè pe wọ́n fi wọ́n ní world map ipò kan ìlú ilé ayé wọ́n lè pe maka gbogbo àtẹ́bí sáárá aráàlú ńlá ni wọ́n máa jẹ́ fún ìdárò tó ṣe lè sí pé mọ́ríyàmù ti gbé sáà nàìjíríà ìyá anabi musa kì í sàn anabi àti ẹ̀fẹ̀ kì í sàn anabi sóbìnrin kan tó sàn anabi tó sóbìnrin tó tètè sí ọlọ. kí wọ́n á ní tuma wíwá bá tí màlẹ́ka wá bá àpọ́nlé ni ọlọ́ọ̀fẹ́ ká pọ́nlé fún un. kí ló burú nu kọ́nà kó sàpọ́nlé rẹ̀ kó sì tó burú mẹ́. àbí kó ti jẹ́ pé ìpalẹ̀ má ni ìpalẹ̀ má kó anabi ìta kí ọmọ kan ti jáde lára wọ̀ yìí subhanallah. á dá látara rẹ̀ lọ́jọ́ palẹ̀ mọ́ àbí kó sì jẹ́ ike ní wọ́n á bá ní mọ̀lẹ́kẹ́ wọ́n á bá ìnana nẹ́fẹ̀tẹ̀ fi rọ̀ wáyé hà ọ̀sọ́ ti lẹ́nu ni wọ́n á lọ́ rẹ́ẹ̀lì kẹlẹ́kẹ́sọ́ọ̀dà fi falẹ̀ hà ọ̀sọ́ ọ̀rọ̀ yẹn ti lọ́kàn. ìmọ̀ nàìjíríà àti nàìjíríà sọ fún aná àdìsí iná ro alikodo sí nẹ́fẹ̀tẹ̀ fi rọ̀ wáyé bẹ́ẹ̀ ni má ọ̀sọ́ ti mi lẹ́nu. tó o lè jẹ́ bẹ́ẹ̀ tó bá ti tẹ́kọ̀ wá bá náà ní níṣẹ́ lọ́wọ́ abá torí pé ọlọ́run bá fẹ́ fi pọn lé gẹ́gẹ́ bó ti jẹ́ pé tàǹtì yá nẹ́bí musa náà àárẹ̀ ìṣẹ̀lẹ̀ níṣẹ́ lọ́run sọ sí ìyá rẹ̀ lẹ́nu ìṣẹ̀tẹ̀ kọ́ lọ́run amẹ́lẹ́ka ìṣẹ́tẹ̀ lọ́run ló rán sí ìyá nẹ́bí musa ọlọ́run sọ sí lẹ́nu ìṣẹ̀tẹ̀ kọ́ lọ́run sí kẹ́nu ìṣẹ̀tẹ̀ kọ́ lọ́run amẹ́lẹ́ka tẹ́lá padà إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين إنك مش عملنا الصلاة اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين ọlọ́run sá ọ lẹ́sà ọlọ́run kọ́ ọmọ ọ sá ọ lẹ́sà lórí gbogbo obìnrin àgbáńlá yìí ọ sá ọ lẹ́sà làkọ́kọ́ ọ kọ́ ọmọ lẹ́kẹ̀ẹ́ ó tún sá ọ lẹ́sà lẹ́kẹ̀ẹ́ta ó dájú pé ẹ̀sà àkọ́kọ́ kọ́ ni ẹ̀sà ìkejì ẹ̀sà tọ́lọ̀ ń sà lákọ̀ọ́kọ́ kọ́ ni ẹ̀sà tọ́lọ̀ ń sà lẹ́kẹ̀ẹ́ nítorí wípé ọlọ́run ọba tó dá wa tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ gbogbo ara kíkan tí wọ́n bá tọ́tọ́ wíńdì ìtumọ̀ tuntun ló mú wa kìí ṣe tuma àkọ́kọ́ alukọ́rí àtúmọ̀ alukọ́rí alukọ́rí alukọ́rí àná tó ìtumọ̀ ẹ̀ná ọ̀ ìtumọ̀ lè kejì tó mú wa wọ́n máa àdúrà kẹ̀mẹ̀ kọ́rí à ẹ̀kẹta ńkọ́ tí wọ́n rẹ̀ tún yàtọ̀ sí tẹ̀kejì àtàkọ́kọ́ nítorí pé hamlin kẹlẹ́mi àlẹ́sẹ̀sì awùlẹ́ min hamlihi àlẹ́sẹ̀kì kágbé ọ̀rọ̀ tuntun sórí pé tùmọ̀ tuntun ló mú wa òun lọ lágbára ju káyọ̀ pé kàtà lákòókò ń padà fún fún lágbára fún káyọ̀ pé ní tùmọ̀ tuntun torí rẹ̀ iná àkọ́kọ́ báyìí ó sì fọ́ ọ́nà wọ́n sọ báyìí kó tún sọ lẹ́tà alẹ́ nìta ilẹ̀ lórí gbogbo obìnrin gbogbo àgbàlá rẹ̀. ẹ̀ka àkọ́kọ́ tọ́lọ̀ ní ìnáwó ọlọ́run sọ lẹ́tà. ẹ̀ka àkọ́kọ́ tọ́lọ̀ ni ó kó nǹkan púpọ̀ bí kọjá ẹni tí wọn máa mójútó Baitul Maqdis wọn ò gbá obìnrin kan kó ṣe irú sẹ́bẹ̀ ẹ̀dí síwájú ti máa rẹ̀ ọlọ́run ti ló ń gbà á fataqabbalaha rabbuha ọlọ́run gbà á bí ọbọ̀ lè hàtẹ̀ ní gbígbà tó rẹwà eléyìí ẹ̀ta ni àbí ìfẹ́ta ẹ̀ta ni nítorí pé wọn gbá obìnrin kan rí kọjá ẹni tí wọn máa ti fẹ́ tọ́jú mọ́sálásí síwájú dání síwájú máa rẹ̀ àlẹ́ ẹ̀kejì òun náà ní wípé ìyá rẹ̀ tó bí torúkọ rẹ̀ ń jẹ́ hànánásù ó bí ó ti ṣe bí òfun ló ń tẹ̀ kájẹ́ gbọ́wọ́ rẹ̀ kò rí òfun lọ́yàn rẹ̀ bíbí tó fi kíá ó gbé lọ sí mọ́sálásí mi lọ́dọ̀ Zakariya alayhi salam àrètí rẹ̀ wá ń bá láti máa bá àlùjáde náà gẹ́gẹ́ bí alihassan ọ̀sọ̀rọ̀ ti ti sọ ẹ̀sán ni àbí ìfẹ́ta ẹ̀sán ni táwọn alẹ́ nìkan bí pèsè ìgbé ìyá rẹ̀ tó tọ́jú rẹ̀ wọ́n gbé kalẹ̀ kọ́ wá sómi míì tó tọ́jú rẹ̀ tóbi ni mí ọ̀gá tó tọ́jú rẹ̀ bẹ́ẹ̀ ọ̀gá mílíkì náà bá rà ní provision store ni wọ́n fi máa tọ́jú bíi nánà àbí bẹ́ẹ̀ kọ́ sòṣùgbọ́n tiẹ̀ àti polóúnjẹ tiẹ̀ ti wá látọ̀gbà àlùjá ẹ̀sán ni àbí ìfẹ́ta ẹ̀sán ni ẹ máa pè kàn lẹ́sà ó túmọ̀ sí pé ọlọ́wọ́ ṣerú rẹ̀ fún ẹlòmíì. bákan náà nínú sísà lẹ́sà tọ́lọ̀ sísà lẹ́sà alákọ̀ọ́kọ́ òní fi ọlọ́run ọba oorun jẹ́ni tó ṣe wípé lójú méjèèjì kò ní ti ń ṣèjú kọ́ máa jọ́sìn kọ́lọ̀ kò ní ti ń kọ́ máa jọ́sìn kọ́lọ̀ bẹ́ẹ̀ bàbá wa. فإذا قضيت الصلاة فانتشروا تنتشروا في الأرض تبقى تكون يا السابق يكون مثلك افكا بين الله افكا افكا وابتغوا من فضل الله اللي هم وانت tètèké yìí kò kàn mọ́sálásí tó lọ sí díkìrì láàárọ̀ díkìrì lọ́sàn díkìrì lálẹ́ díkìrì lóru díkìrì wọ́ọ̀wọ́ ebi ní ọ̀pá o. nítorí pé súnà ọlọ́ ìfọ̀níyà tọ́nà fi lélẹ̀ kọ̀tẹ́lé ìlànà tọ́lọ̀ fi lélẹ̀ téèyàn fi sórí ilé pọ̀tẹ́lẹ̀ ìlànà tọ́lọ̀ fi lélẹ̀ ní wípé tẹ́ ẹ bá ti kírun sí màtá ń kọ́ fẹ́ntẹ́sìrò fi lọ́rùn ẹ pọ́nká lórí lẹ̀ wọ́n bẹ tọ́ omi fọ́tulẹ̀ lẹ́ẹ̀ ẹ máa wá nínú àtìlọ́lọ́ ẹ máa wó owó ìtumọ̀ rẹ̀ wọ́n kúrò wá àkẹ́fì rọ̀ ẹ máa tẹ̀ láti ọlọ́ lọ́pọ̀lọpọ̀ ilé ìlú ní mẹsàlásì ń jọ kọ wọn sábà àwọn èèyàn kan gbogbo gba ní mẹsàlásì àwọn àjòkòsí wọn lè wọn dàrú فإن السماء لا تمطر ذهبا ولا فضة سما كي رجل غوغ كي رجل سلفا ورا في فداك كوني سما سكان لو واسس تنكت ما مدافو ọdà bí ọdà ọdà àbá tẹlẹ ẹnìkan yìí máa tún kò sẹnu ọ̀nà àwọn mọ́sálásí ẹ̀kọ́ àwọn mọ́sálásí nìjẹ́ bá ti wọ mọ́sálásí nìjẹ́ kẹ́ẹ̀tì wọ bẹ́ẹ̀ bá bàbá bẹ́ẹ̀ bá ti jáde fún bá bàbá yẹn wọ́n máa dá ọkùnrin wọ́n máa tún yín sí wọ́n máa bàjẹ́ yín kó bá dà ẹ sọ ọmọkùnrin kankan tọ́ kedere tí ọkọ̀ bá dàtí lọ́wọ́ tó kò sí tí ọba fún mi kankan yọ mọ lójú láti kìdí lẹ tó ti sàdúrà náà tó fẹ́ ti pè tó hàn án lọ eléyìí túmọ̀ sí pé ẹ̀ náà rẹ̀ ti sọ dáa nítorí pé kò ti sẹ́ lórí lẹ́lẹ̀ nínú àìsísẹ́ níyàwó àwọn tòṣù lọ́mọ́rìà tòun wà kọ̀ǹpìlìtì fún ìjọsìn ọlọ́run ẹnìkan á ní èmi náà fẹ́ jọ mọ́ríyàmù láì pé wo ṣe mọ́ríyàmù ọ̀pìn tọ́pìn máa jẹ mọ́ríyàmù kò sí òbí kọ́ wọn máa jẹ àmọ́ mọ́ríyàmù tiẹ̀ tó pọ̀ mẹ́tí jẹ́ ní kìí ṣe òríjìnà tó mọ́ríyàmù ta kọ́kọ́ òun lọ́lọ́run gbà pé kọjá pé completely ọwọ́ àpapọ̀ àjọṣepọ̀ wà lọ. nínú ẹ̀sà tó lọ́wọ́ bá tó sà ẹnìlọ́ àfẹ́fẹ́hà amọ̀rọ̀ màáyìṣẹ́tìyà bí ọlọ́run bá ti tó ọ̀rọ̀ sẹ́mi كلما دخل عليها زكريا المحرام وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قل ومريم قل انزلي لي قالت هو من عند الله مريم ما في أحد الأرض وأحد الله ọlọ́run tí wà bí òtò òtò ògbó nǹkan tí ọ̀fẹ́ ẹ̀fẹ́ ọlọ́run tó tó. nínú ẹ̀ka tọ́lọ̀ tó ta ànàlọ́ àtà máa ẹ́ tẹ̀lé àmàlẹ́ka ọlọ́run gbọ́rọ̀ ọ̀láìka à nǹkan ńlá ni àbí ètò nǹkan ńlá ọ̀la ìmọ̀ ńlá nǹkan ńlá ti lè jì ní gómìnà wọ́n ti sọ gbàdúgbò ó ti mọ̀ ẹ́ ó ti ṣe sọ̀rọ̀ tó wọn ká fún àmì náà mo fi ń gbóhùn rẹ̀ lẹ́yìn ìgbà tó ti pọ́ fún ọ. sá ẹni tó wá ti gbóhùn rẹ̀ pé a ah, mo dúpẹ́ dúpẹ́ yóò ti máa fọ́ ra dúpẹ́ pé kí ọkọ̀ ògùn mi nà tọ́bajẹ́ tó bẹ́ẹ̀ ni ó wà ní tókò mẹ́láìkà ọlọ́run subahana wà ọlọ́run mú gbọ́ ohun mẹ́láìkà ẹ̀yìn gbọ́n ní nǹkan bẹ́ẹ̀ tó lọ sí fẹlómi àti ìsẹfẹlómi àti ìsàlẹ tó sí fẹlómi àti ìsẹfẹlómi ìsẹfẹlómi náà àwọn sábẹ́ àmìlẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam abánabi làwọn náà nà ó túbọ̀ sí màlẹ́kà wọn bá ànẹ́bì kìí sàwọn lọ́wọ́ bá àwọn kan gbọ́ ìdí màlẹ́kà sọ àwọn náà kó màlẹ́kà kan wọ̀ kó rẹ̀ màlẹ́kà Jibril alaihi salam gbàtọ́ abánabi sallallahu alaihi wa sallam láwọn èèyàn. إن حديث دي من مسلم بقى دي بين أربعون النووية لما تهابنا نقول ملكة أبو أقول دي بين يوم أقول إذا شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليك نثر الزفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وآله وسلم إن كنت إن كنت فقال يا محمد فلقد أنا تهابي بقى pé ẹ̀ka ni ṣùgbọ́n lọ́n tó ṣerú ẹ̀ fáwọn mi náà ipò mo gbọ́ ohun ọ̀nà láìka. tó wọ́pọ̀ ọ̀rọ̀ sí bíbọ̀ mọ́tò lọ́wọ́ ló kọ màríyámà má ó ní pé ànàlọ́ àtọ́ jẹ́lì sọ ọ̀rọ̀ bá àlẹ́ òkúfèrè wọ́n lè máa ṣe. ọlọ́nkọ́ má kìí ṣe kẹfẹ́ yìí ọkọ̀ má kìí ṣe ẹrú ẹlẹ́sẹ̀ bíi máa dẹ́sẹ̀ àkọ́mọ́ni. bákan náà tọ ọ̀rọ̀ àmì mẹ̀sí ìfẹ̀rẹ̀ ìjà ìlà ha ọlọ́nfọmọ́ kò sí lẹ́ni tọkùnrin fọwọ́ kàn yìí tọ́sọ́kùnrin tó bá lórí. àwọn tí ń parọ́ tán ní Yusufu kan Yusufu agbẹ́gi ikú ńlọ́dọ̀ àtún Yusufu àtúnná ẹ̀dọ́rọ̀ rọ Yusufu agbẹ́gi. torí ó ní Yusufu ti bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó Yusuf lọ ara mú àwọn òbí dà so Ọlọ́run kò sí lẹ́nu tọkùnrin kan kàn ẹ gbọ́ kẹtọ sọnù ó ní ẹ anáyẹ fóònù lè wọlé wọlé mi ẹ ní bẹṣọ báwo ti fẹ́ bí màá ń gbà tọkùnrin ọkọ kàn mí bẹ́ẹ̀ ni ọkàn lè lóyún lásán láì lọ́kọ ká má pè lómi tó ń dì náà obìnrin kan sùn ó sì dé ó sì yá ó sì ó sì lọ ọ̀rọ̀ à ń lè lè alọ́kọ bá a ti rí náà rí kíni àlè yọ ọlọ́run jà rí ìkú o ò lè lóyún bẹ́ẹ̀ láì jẹ́ pọ̀ ọlọ́kọ ó tilẹ̀ jẹ́ pé àwọn òṣìṣẹ́ wà ní tó àkókò ṣọ̀kùnmíyà yọ̀rọ̀ àtàwọn àti mọ́mọ́ ọ̀gbìn kọ́ yẹ̀ pọ̀ bẹ́ẹ̀ tí obìnrin kan ó sùn ọ̀dà gbogboora tó wípé bóyá màníyì ọkùnrin kan bẹ lára sọ̀rùn tó wọn àdà gbogboora ń wò màníyì wọn á rìn wọnú ara rẹ̀ wọn àlùkò fẹ́ ọdún gbogbooro sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ so àmàlà ìsọpin kó ló fi ṣe fẹ́ lórí kó lè ṣe wọlé miẹ mùsẹ ní bàṣọ tó ẹnì kan fọwọ́ kan mariam ọmọbìnrin gbọ́dọ̀ kọ́ ọ́ máa bákan náà nínú kọ́lọ̀ ọkọ̀ mọ́ wọn ni anamọ́ àgbọ̀jẹ́ lè kọ́ ọ̀rọ̀ hàn àní ìhàlẹ̀ ọlọ́kọ̀ mọ́ kìí ṣe fún un. ẹ̀rọ kí ìyá rẹ̀ náà bẹ̀rù ibi wà ní sẹ̀sẹ̀kẹ́rù kan ọ̀sà ọkùnrin ọ̀dà bí obì ọkùnrin ọ̀dà bí obì torí kókùnrin ọmọ ṣe nǹkan oṣù wọn ni mọ́ríyàm lè yí yàtọ̀ torí pé wà lẹ́yìn sẹ̀sẹ̀kẹ́rù kẹ́lẹ́ńtà ọkùnrin ń sọ̀rọ̀ ọ̀dà tọ́ bákan náà ọlọ́dún kan máa kì í ṣiṣẹ́ ẹkú kì í wúwa ẹkú kì í rìnrìn ẹkú kì í sọ̀rọ̀ pálapàla kì í wòwò kúwò kì í rìnrìn kùnì kì sọ̀tọ̀ kù sọ̀rọ̀ kì í sàtà kùnì sọ̀dà náà wọ́n وهارون ما كان أبوك امرأة سوء وما كانت أمك بغيا bàbá rẹ ṣe ìṣe yẹn bàbá rẹ ṣe yẹn dábàá kọ́ sí náà ẹni tí sì náà bàbá rẹ náà ṣe kí ìyẹn tí wọ́n ti sàkóso ìkú bàbá bá ìyá kàtá kí lọ́mọ yà ọ̀nà tí ìyá bá ti ya ọkọ̀ fún nǹkan bọ́ọ̀lù kí lọ́mọ náà yà yóò yà pátá gà pé ìwọ́n ti wá rọ̀ ọlọ́run ọmọ kúrò nínú dáhùn ìyàwó ti sọ ṣùgbọ́n ìfẹ́ lẹ́ẹ̀kejì tọ́lọ́mọ sà òun náà ni ọ̀rọ̀ náà tó ní. واصطفاك على نساء العالمين ọlọ́run sọ ọlẹ́sà lórí gbogbo àwọn obìnrin tí gbogbo obìnrin àgbáńlá ayé títí dijọ́ ọ̀gbẹ́ni àṣeyá àbí ọlọ́run sọ ọlẹ́sà lórí àwọn obìnrin àálẹ́mí àwọn lórí gbogbo obìnrin àgbáńlá yìí nítorí wípé ó fún lánàbì Ìsá bí láì sọkùnrin tó ti kọ́kọ́ wọ́kà kò sóbìnrin ní ìtòbí ma bẹ́ẹ̀ o ẹ̀sà ni àbí ìtẹ̀sà ẹ̀sà ni lórí gbogbo obìnrin àgbáńlá yìí tẹ́ ẹ bá ń lóbìnrin ní ìtòbí náà bí ma láì lọ́kọ̀ ẹ̀dá kan ẹ̀ mú wa bí ó sì máa wọ̀ èyí tó bí tó ti kọ́kọ́ yọ̀ fọ́ ẹ̀ mú wa táà mú wa fún kan ní orí mu wa títí yìí lọ eléyìí ẹ̀sà àbí kó sì jẹ́ pé ọlọ́run sàlẹ́sà lórí àwọn obìnrin ìgbà rẹ̀ àti kékeré tó rà nàbì ìta tọ̀nà ọ̀fun là ń sọ wípé ní gbogbo omi tó wà nígbà tẹ̀ kó tó mi gbọ́dọ̀ tó àbí kó sì jẹ́ pé tìmọ̀ rẹ̀ pé ọlọ́run sàlẹ́sà lórí gbogbo obìnrin àgbáńlá yẹn nínú gbogbo àtìlọ àti ọlá kò sí ìtọ́lọ́lá tó kò sí ìtútù tó tó láti lọ sí ìlọ ikú ńlọlọ lájú lẹ́nu gbogbo ní àgbáńláyé kò sí ìtọ́ lájú lọ́tọ̀. ẹ wọ́n ká ti pàdé ìdájú fáwọn ẹ̀rọ Muhammad sọlọ́lá àdìwà ní ìṣẹ̀lẹ̀ wọn ni kò sí ètò pé náà obìnrin àyàfi mọ̀ọ́yẹ́mù àti dání àti àti àfihàn ìrànwọ́. tó àdéhùn mi tí wọ́n wá lọ́sọ̀rọ̀ ìgbà bẹ́ẹ̀ lọ́kọ́ yẹn lọ́kọ́ àtúnwá pé tọ́lọ́ láti ní gbogbo àwọn obìnrin dání Maryam lẹ́yìn náà ni Fatima lẹ́yìn náà ni Khadija lẹ́yìn Khadija lọ́wọ́ akẹ́ta ni Asiya ilé ìjẹ́bù ti jẹ́ ń bẹ̀rẹ̀ kájẹ́ pé ọlọ́run sálẹ̀ sá èyí tá a wá mú nǹkan lọ́n sálẹ̀ sá lórí gbogbo àwọn obìnrin àtọ́lá yín nínú gbogbo àjùlọ àtọ́lá títí táyé ìjọrùn obìnrin tó lọ́lá ìwọ wá ń fi orúkọ mọ̀rìyàmà sílẹ̀ ọ̀sọ́mọ rẹ àwọn ń lọ sọmọ lórúkọ tí ò sí nínú àkọọ́lẹ̀ kò sí ibi tá a ti lè rí ẹlòmíràn kan wò sùsùn yóò kàn sọmọ lórúkọ kan sámọ́wò lẹ́nu àpèjú wa ìrẹ́ mi ló pè sọ kó láti wá sí i. àwọn ọkọ mi wọ́n kàn sọ ọmọ pàápàá ọmọbìnrin wọn kàn pẹ̀lú ọmọ láyà ni ṣùgbọ́n tọ́kẹ̀ sẹ́wọ́nì ẹ ìtafẹ́ sọ yẹ láti bá wò á ọ̀lẹ́ ọ̀dà tó ọ̀dẹ lè kọ́ ọ̀tún gba ọkọ̀ tó ọ̀dà wọn tó gbogbo ọ̀dà tó tó ọ̀dẹ fún wa lọ́kàn mọ́ríyà gbogbo èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ tókè wa ló burú ẹ̀sọ́ mọ́ ẹ mọ́ríyà nítorí pé kí èèyàn máa sọ ọmọ rẹ̀ lórúkọ àwọn èèyàn rẹ̀ wọn náà wọn bá lè dé kọ́mìyàn náà dẹ́ni rẹ̀ ọlọ́wọ́n bá lè fi ọmọ èèyàn náà lẹ́ni tó ga yàtọ̀ sí kéèyàn wá wó sọ̀tún kọ́ mọ́ wó kọ́ tó sọ ọmọ bíi ìgbélé lọ ọgbẹ́ ìgbélé àwọn òbí náà àwọn òbí náà àbí kéèyàn wó sọ̀tún ó ní ọmọ owó orúkọ rẹ ní ìmọ̀ràn àjọ àbí làhàbí wípé ìyàwó àbí làhàbí ìrọ̀pọ̀ tó fẹ́ sọ ọmọ òbí náà ẹni tó náà ti gé tọ́lọ̀ ń tẹ́kọ̀ọ́ ìlú náà kúrò hàn torí délé mọ́ríyàm yẹn ọlọ́ni ìnáwó ọ̀rọ̀ sọ̀fẹ́ kí wọ́n kọ́ ọ̀rọ̀ kí wọ́n kọ́ bẹ́ẹ̀ kí ààrẹ ìgbà ìgbà rẹ̀ kí. eléyìí ó fi wá ipe àjùlọ gíga ìbẹ̀nu kọ́nà sí ẹlẹ́ni àjùlọ ìbẹ̀nu kọ́nà sí ẹlẹ́ni tó ga owó kọ́ni máa sọ yà lẹ́ni gíga ipò ilé ayé kọ́ni máa sọ yà lẹ́ni gíga ẹni tí ọlọ́run bá pè lẹ́ni gíga kò lè dẹ́ni gíga o ẹni tó lọ́run bá sì pè lẹ́ni gíga gbogbo bó ti lè wù kẹ́kọ̀ọ́ tó kéré rẹ̀ tó tẹ̀rí náà rẹ̀ tó ẹni kí ni ọmọdé lọ́dọ̀ lọ ẹni gíga torí délé kẹ́ ẹ máa di ọlọ́run kó sì ń lẹ́ni tó kí ọ̀gá ni ló pé èsì kíkẹ́ máa wá gíga sára kan ilé ayé èsì owó kan ni wọ́n sọ pé mọ́ríyàmù ní tó fi jẹ́ ní gíga èsì poli ayé kan ni wọ́n sọ pé ní tó fi jẹ́ ní gíga ṣùgbọ́n náà ní máa ta ẹni tó bá fẹ́ lẹ́tà nínú àwọn ẹrú rẹ̀ tó ṣe lẹ́yìn tó ga ọlọ́dà kọ́mọ́ sí wa lẹ́yìn ẹ̀tọ́ rẹ̀. يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين يا إلى مريم أقنت دجدوك القلم نرجع ما صنعه dìde dúró máa kírun fọlọ́run ní òsì ọmọ ọkùnrin ní dúró tó gbogbo àlejò ọlọ àtàwọn èèyàn wọn gbogbo wọn sọ̀rọ̀ lè lẹ́ẹ̀dẹ́gbọ̀n lẹ́ẹ̀dẹ́ gbogbo wọn lọkì ọpọlọ àkókò àwọn kan máa jó àkókò àwọn kan máa pàtẹ́wọ́ àkókò àwọn kan máa lu apàlà àwọn kan máa lu dúró àwọn kan máa lu ẹ wọn ti gbèjà ìfọ àwọn sílọ sílọ bá wò. ìyá ànábì yìí sá lọ ànábì tó fi ìdè o kẹkẹ sí o sànábì sànábì wọn àti mí kẹ máa jó. ọlọ́ni kò kò ní sí dúró kí irun fún ọ náà ní irun tó ti pé yọ ọ̀pẹ ní dúró. apẹ lẹni tó dúró nù ẹ yẹn ni pé wọn máa jẹ ìrún tá à ń kí lókọrọ tẹríkà lókọrọ tètè ìrún tá a máa kí kíkà tá a jẹ ẹjẹ àgbàdo tọkítọkítọ lọkọrọ lọkọrọ assalamu alaikum ìwé ìdáná kí nù àwẹ ní ẹgbẹ ìtàràwé la hawla wala quwwata illa billah lọkọlọkọ ìrún tá à ń kí ìrún tá a nàbí láti ọ̀rọ̀ ìṣirò rẹ ni. نهى النبي صلى الله عليه وسلم عن نقرة كنقرة التيك ànábì fọ fún aláǹtí máa kí ẹ̀rù fẹnu sálẹ̀ bí gbàgbá jẹ fẹnu sálẹ̀ bí gbàgbá kò kọ́ fẹnu sálẹ̀ pàmò ìwé rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà tuntun ọ̀gá bàbá ọ̀gá ọ̀gá pẹ̀sìlẹ̀ àmàlẹ̀ ó tún dìde ọ̀nà òkúté nílùú láti fẹ́ lóríkà ojú fẹ́ sálọ kábà ọ̀dà bẹ́ẹ̀ ọ̀gá ọ̀dà bẹ́ẹ̀ ọlọ́run ní dúró kí òun fọlọ ní òun tó ṣe tá a pẹ̀ ní dúró nú ẹ̀ àkọ́kọ́ nù ọwọ́ wa wípé gbogbo òun قنوت تاباري من الشريعة وين القرآن وين السنة معناه الطاعة كان شو ما تبيت الله إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين النبي إبراهيم عليه السلام قد أمة أن أوقاته kọ́ni sẹ́lẹ̀lẹ̀ ẹni tó pẹ́ ní dúró sí lọ́n tó tún ní mẹ́tẹ́ sí lọ́n tí òfin lẹ̀ gbà ká yẹ. àwa ń kọ́ tọ́ba kan yọ ọmọ tọ́ba dùn láti pàdé. ẹlòmíín wa ni sọ pé ńgbà tó kàn dára yá sàgbó ní ọmọ pé sàgbó ní ọmọ pé ọ̀ya ní ọmọ pé ṣùgbọ́n àwọn ẹni ọlọ́run ní ìwọ̀n gbà tó dùn àtìgbà tó kàn kí ni wọ́n máa pè ó kúlò sí dúró sí lọ́nà títí tí ẹ̀sìn yẹn kọ́kọ́ ní dúró tẹ̀sí mọ̀ pé má yà sẹ́lẹ̀ náà kí kẹ̀kẹ́ kan ní wọ́n ti fi kíni lọ sí sí lọ. sẹ́nu kúlò náà kí wọ́n wí èmi náà lọ́nà kúlẹ̀ tó náà fi bọ́ fún ní muhammed ní ti bẹ́ẹ̀ nù náà mo fà sílẹ̀ fún wọn náà lápàtà mo fà sílẹ̀ fún ọ lápàtà eléyìí ntí màlẹ́kà sọ fún un títí ọlọ́run tó mú wá fún un ó pọ́nù fi dúró kírun kọ́lọ̀ ní ìrọ̀rùn tó ṣe é pé á pẹ̀ ní ìwọ nínú ẹ̀ lè rọ pínkì fún olúwa ẹlẹ́dàá rẹ̀ kì í ṣe fèrè gbọ́dọ̀ tó wáyé tó jẹ́ pé èrè ni wọ́n ń gbé ká báyìí tẹ̀mọ̀ kíkà ló fún ó ti mọ́rùn tó tó jésù méjì òsì dọ́ra wọn alhamdulilayi. nítorí pé kọ́tù kù sí láyé ìgbà yẹn ẹnu káwọn náà lọ fi kìrìsìbìtì kan ń tan ara wọn jẹ so nítorí ìdí ilé iṣẹ́ wọn kọnu òkùnú sí ilé wọn bíkì jẹni tí ó máa tí wọn fọwọ́ ọ̀rọ̀ tí wọn ní ìdúró nínú ẹ̀ wọ́n ti dé kó sì máa kó ìkàlẹ̀ fún ọlọ́run ọba ẹ̀rí nǹkan mẹ́rin ẹ máa kí ìpara ọ̀ tó gbọ́ bọ́lọ̀ tó lọ sí ọmọ sùn tó bá yẹ láwọn ìdílé àwọn náà máa tẹ̀ra wọn gbẹ́ngbà mi o wọn máa tẹ̀ra wọn gbẹ́ngbà mi bí ọ̀gá wọn kan ńgbà kan lọ sílùú kan nígbà níbi wàá tó kalẹ̀ lálàáfíà lọ́ba ti lórí lọ́lẹ̀ irú kù fún gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ọ̀sọ́rọ̀ ọ̀sọ́ tóbi sálámà àbí ẹ̀kọ́ ni pàtó sílẹ̀mù pàtàkì náà kọ́ ọgbà ìsìlámù kò lè bá lálàáfíà àmì ìwà ní gírámà wọ́n dúdì torí kalẹ̀ fọ́lọ́run. واركعي مع الراكعين كنت ما ركوع بلان تنتهي ما تنتهي بلان تنتهي أنا أذكر بلان أقول لك أنا ما تجيبوا أبغى تجيبوا أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أتي ما تجيبوا أبغى تجيبوا أنا ما تجيبوا أنا ما تجيبوا أنا ما تجيبوا